لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله كل الله فون فضيلة الشيخ الإمام البصيري أنغم بسم الله الرحمن الرحيم كل الله هاد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله كل الله fún gbogbo òkú múmini àtàwọn àfáà wa بسم الله الرحمن الرحيم tí wọ́n ti بسم الله الرحمن الرحيم كل الله هاد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين يا الله bisimilayi zaja lílá fi àránṣẹ́ ọlọ́run kó máa bá ìjọba global dahiratu dhikrullah lillah wallahu yasimuka minan nas la ta'afu darakan wala tasha bisimilayi lílá fi ìfàyàbalẹ̀ ọlọ́run ìzájà àránṣẹ́ ọlọ́run kó máa bá global dahiratu dhikrullah níbi tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí bisimilayi rahmanir rahim. لإلاف قريش إلاف إمر لا الشتاء وصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وأمناهم من خوف بسم الله الرحمن الرحيم إذا جاء ناصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا fasabi bi amdi rabbika wastaghfiri wa innahu kana tawwaba amin síwájú ká tó continue ìtàn nọmba one tẹ bá wo tẹ bá lọ wo wáàsí mi látòkè délé látijọ́ ta ti ń ṣe wáàsí tí a ti ń rìkọ́dì ẹ lè rí pé èmi Muhammad Saheed mo wá ń ṣe wáàsí mo wá fi ń búyàn àbí mo wá ń sọ àṣírí àwọn èèyàn àbí mo wá ń tú àṣírí àwọn èèyàn mo lè ṣe wáàsí torí ìkọta dẹ̀ fi mú wáàsí tàwíìdì láyò òun ni pé ẹ̀rí báyé ṣe ń lọ nísìn even ní nàìjíríà everywhere wọ́n mẹ́ńṣọ àwọn àfà àwọn àfà lọ́tún àwọn àfà lọ́sì so gbogbo ẹni tó bá já fàárì náà ẹ rí i pé most of àwọn àfàárì lecture tó wá rampart jù náà ni pé ẹ̀yin àfà ẹ má gé orí mọ́ ẹ má lu àwọn èèyàn jìbìtì mọ́ ẹ má lọ máa wá nǹkan òkú kiri mọ́ ẹ má fi lu ọtí mọ́ lecture tó rampart táwọn èèyàn ń ṣe nìyẹn which is tawhid lecture so which is òun náà ni mo dẹ̀ ń ṣe so pé kí wọ́n máa ṣe lecture kí wọ́n rí pé mò ń fi àlébù ara búyàn àbí kí n máa sọ àṣírí èèyàn àbí kí n máa sọ àdánwò tọ́lọ́n fi kànyàn kí n máa fi búyàn lórí lecture mi ẹ lọ wo ẹni tó bá rí kó mú kó mú fídíò náà wá fún mi tèmi àtìyàn bá níjà gan mo kàn máa kàn ṣe wá mo máa ṣe wá sí tèmi ni mi ní sọ pé ẹ ó lọ ṣe báyìí ó lọ ṣe báyìí bó tiẹ̀ jẹ́ pé nínú àwọn àfáà mo láwọn àfáà tí mo mọ̀ tó jẹ́ pé tí n bá ní nǹkan tó jẹ́ personal issue wọn tí wọ́n ń ṣe tẹ́tí méjì ò gbúdọ̀ gbọ́ sí ó lé lọ́ndrẹ́dì tí mo mọ̀ nípa àfáà mi tó jẹ́ pé tí n bá sọ haida kò gbé poison jẹ àbí kó lọ ra tíkẹ́ẹ̀tì kó máa kó lọ ra tíkẹ́ẹ̀tì kó máa lọ sí ohar tambo láti padà sí ìlú tó ti wá i never lecture mi ni pé ẹ àwọn àfa tó ń gé rí ẹ ń wá ọjà ó ń wá kinní kan tá a fi ń kọ́ra wa àmọ́ wà bàjẹ́ táfà mi ń wú nǹkan ọ̀rọ̀ wàláhì bírọ́bìlì káàbà ìwà àbàjẹ́ táfà mi ń wú nǹkan ọ̀rọ̀ tí mo mọ̀ tí wọ́n wá ń rìpọ́ọ̀tù wọn tí wọ́n ń sọ fún mi tí mo mọ̀ ó lé lọ́ndrẹ́d mi ì fi ṣe lẹ́kṣọ̀ rí mi ì pé wọ́n gan rí kí n sọ fún wọn pé àyẹ̀ ń ṣe nǹkan báyẹn má ṣe mọ́ tó dẹ̀ já àwọn tí mo ń rí tí mo láyẹ̀ sí tí mo lè bá sọ̀rọ̀ ni mi ì fi wọ́n ṣe lẹ́kṣọ̀ mi ì ṣe kinní normal lẹ́kṣọ̀ mi mò ń ṣe téèyàn bá wá béèrè fún màá jẹ́ kó mọ̀ o téèyàn bá béèrè fún màá jẹ́ kó mọ̀ Walid ọmọ Mugira ọlọ́run expose ẹ̀ nínú àlùkùrẹ́ánì nínú ìwà àbàjẹ́ máa gbé wá fún yín lódidi téèyàn bá wùwà ẹ̀ a lè gbé jáde fún amémi kò sí nínú àládà mi kí wọ́n máa sọ̀rọ̀ pé àfa tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí nǹkan ìwà àbàjẹ́ táfa wù lẹ́yìn kí n fi sọ láyé kò sí nínú lecture mi lágbàdo mo ti ń ṣe lecture tí mo dẹ̀ mọ mẹ́wàá tí mo mọ hundred nínú ìwà àbàjẹ́ àwọn àfáà mo tún tún sọ tí mo mọ hundred nínú ìwà àbàjẹ́ àwọn àfáà tí wọ́n ń sọ fún mi lọ́tún lọ́sìn tí mo tún mọ̀ confam tí ò rújú tó jẹ́ pé tí n bá sọ ipe àfáà báyìí ó ṣe báyìí ó ṣe báyìí kí n tó ka mẹ́wàá sílẹ̀ aláfáà náà á gbé poison jẹ àbí kó sáré kó lọ ra tíkẹ́ẹ̀tì kó máa sá lọ sí OR Tambo láti padà sílùú ẹ̀ tó ti wá I don't do that mi kì í gbẹ̀dì onídìí mi kì í wá kọ̀kọ̀ ẹ má tọpinpin ara wa mi kì í tọpinpin èèyàn but wáàsí tí mo ṣe wáàsí tàwíìd ẹ àáfà tó wá wúyẹ pẹ tí wọn lọ bu kíní kan tí wọn ṣe kíní kan kò da nǹkan tẹ́ ẹ máa gbọ́ lẹ́nu mi nìyẹn personal issue èèyàn mi kì í tàpá ẹ̀ ó kọ ènìyàn àtọ́lọ́hún so mo kàn ní kí n clear eléyìí ni ẹ ti understand gbogbo tó bá dẹ̀ ní fídíò mi tí mo ti sọ̀rọ̀ nípa ìjọmọlúàbí èèyàn you can bring it you can send it to me you understand so bí yẹn ṣe ṣe jẹ́ nìyẹn ẹlẹ́kejì dẹ̀ tún ní kí àwọn èèyàn kan máa di pé bí wọ́n fẹ́ sọ̀rọ̀ pé àáfàá kan àwọn ń dìgì di onídìí ṣe mọ̀ pé irú lẹ́kṣọ̀ tí mo ń ṣe kì í ṣe gbogbo èèyàn ló máa fẹ́ràn yàn but àwọn tó jẹ́ olóòótọ́ olódodo tí wọ́n jẹ́ olólùfẹ́ ọlọ́run lára wa wọ́n mọ̀ pé wàásù òdodo ni mò ń ṣe kò dẹ̀ ní dákọ́ máa rí mi níbi yámayàmá pé mò ń sọ̀rọ̀ nípa ẹnìkan mò ń sọ̀rọ̀ nípa ẹnìkan mo kàn clear èyí tí mo sọ síwájú yẹn ni dẹ̀ ń fúnrú àwọn tó bá ń rò bẹ́ẹ̀ nínú àwọn àfa àgbẹ̀kìnní mo mọ̀ ẹ́ o mo rí ẹ tán o ìwà ẹ ò dáa o èmi ò ṣe lecture sí ẹ mi ì ṣe kinní o tí n bá ṣe lecture sí ẹ wàá sá kúrò ń lu àbí kò gbé poison jẹ o tó bá jó ní tìjú nìyẹn i don't do that wá àsìta ìdí ni mò ń ṣe ọlọ́run lẹ́bọ ò dáa ọlọ́run lóògùn ò dáa ọlọ́run ní kinní kan ò dáa tó dẹ̀ pé wá àsì tó kọ́mọ̀ láyé ń sìn tí àwọn àáfàá gidi ń ṣe náà nìyẹn torí pé oríṣiríṣi nǹkan tá ń gbọ́ níwà bàjẹ́ that is it so ẹlẹ́kejì òun ni pé ká máa kéèyàn máa wò pé òun láṣìírí ẹni tó wá ń ṣe ọ̀rọ̀ ọlọ́run òun láṣìírí ẹ̀ lọ́wọ́ pé kíníkan kíníkan gbogbo ẹ̀dákẹ́dá inú mọ́ṣáláṣí ni mo tún wà yìí mo ti sọ lánàá gbogbo ìwọ ẹ̀dákẹ́dá tó ní àtòló láṣìírí èmi Saheed lọ́wọ́ tó ló ti dígì mi ó mọ àṣírí mi tó kọ̀ǹfàmù <laughs> àwọn ọmọ tó bá mi gbé bí ọdún márùn sẹ́yìn tí wọ́n wà tán jẹ́ wọléwọ̀de mi kó tó di pé mo lé wọn kúrú mo lé wọn dànù wọn ò rí nǹkan kan sọ nípa mi ká máa sọ pé wọ́n torí mi ò láṣìírí kankan tí mò ń ṣe kódà mí tó jẹ́ pé ó súnmọ́ olúwa ẹ̀ tó ṣe kínní wọ́n wọ́n ló ń kà tán bá ti hùwà kínní èmi ò ní mo máa yọ̀ǹda wọn ni so tí wọ̀ kan bá lo láṣìírí èmi Muhammad Saheed Dani mo tún tún sọ inú mọ́ṣáláṣí ọlọ́run mo wà yìí tó o bá sọ àṣírí mi yẹn ọlọ́run ò ní gbaṣẹ́ ẹ̀ kò ní gbàbọ̀ ẹ̀ o tó o bá sọ àṣírí mi tó ló wà lọ́wọ́ ẹ̀ tó ló mọ̀ ẹ́ pé ó ti dígì mi ó mọ̀ yẹn tó o bá sọ ọlọ́run ní gbaṣẹ́ kò ní gbàbọ̀ ẹ inú mọ́ṣáláṣí ni mo wà yìí torí mi dẹ́tọ̀ èèyàn mo ń ṣe wá sí tèmi ni ọlọ́run àgbàdúrà wa èmi ò ń ṣe àwọn àfa aláfa àfa ilé tèkéte àwọn àfa tó jẹ́ pé wọ́n àwọn ọmọ ìjọ ò lè gbé pírọ́blẹ́mù wá bá wọn tí wọ́n á lọ máa sọ ọ̀rọ̀ tí ọmọ ìjọ wa sọ fún wọn fún ọmọ ìjọ míì wípé lágbájá nínú àwọn ọmọ ìjọ wa ó níṣòro báyìí ó wá bá mi àwọn àfa tó ń ṣe bẹ́ẹ̀ wà táwọn ọmọ ìjọ ẹ̀ náà sì mọ̀ ipa fa àwọn ẹnu ẹ̀ òbò bọ́mọ ìjọ ọ̀rọ̀ǹgì pẹ̀lú ẹ̀ tó ṣẹ̀ tá a fi pè sí kọ́nà ipò ṣẹ̀mí o ṣe báyìí yóò mọ̀ fi wá sí bọ́mọ ìjọ wí ni báwọn ọmọ ìjọ wa sọ ọ̀rọ̀ àṣírí fún pé gbà wá àfa wa yóò mọ̀ sọ fáwọn èèyàn míì nínú àwọn ọmọ ìjọ ni pé lágbájá ní ṣòro báyìí lágbájá ní ṣòro báyìí lọ́wọ́ mi lájọ́ mo ti ń lu ayé àti gbogbo ibi tí mo ti gbé èmi ò kí ń ṣe kóbòkóbò wọ́n jó mi lẹ́nu wọ́n jó ẹnu èmi Muhammad Saheed mi kì í ṣe kóbòkóbò no millions of people wọ́n visit mi nínú ilé tá a sọ a lot of àṣírí o lè rí pé mo fi sọ̀rọ̀ lórí social media never kódà mi ìtún mi ìtún ní sọ létí partner wọn partner ẹlòmíì gan ò mọ̀ pé kíní partner tí mo mí ni pé bóyá bí ọ̀rẹ́ o tí wọ́n mọ̀ pé bóyá nǹkan báyìí pé èmi àtàwọn ọ̀rẹ́ wọn pọ̀ pé kíní kan kíní kan tí wọ́n bá ti pàdé ara wọn lọ́dọ̀ mi wọ́n jó èmi lẹ́nu èmi ò ń ṣàfàràn dandan táwọn ọmọ àwọn ọmọ ìjọ ẹ̀gán mọ̀ pé olófòófó làáfà àwọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún yóò lọ sọ fáwọn míì nínú àsàlátù a máa gbé lecture yẹn wá lódidi wasbirin nafsaka ma allazina yad'una rabbahum bil ghadati wal ashi but not today so mo ní kí n clear yẹn ni so bó ṣe jẹ́ ni àdúrà wa gbà Ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ suratul kaf ní ọmọ gbàsìkò a sọ̀rọ̀ nípa àwọn àṣẹ abúlé káfí pé lórí ẹbọ tí wọ́n ń ṣe nínú ìlú yẹn wọ́n wá ń lépa wọ́n dẹ̀ ń yin iṣẹ́ tí wọ́n pé láti lè ṣẹbọ àwọn wá nípa àwọn ò lè ṣẹbọ àwọn gbọ́ lọ́run ọba gbọ́ wọ́n wá fẹ́ pa wọ́n àwọn àṣàbìlì káfí wọ́n wá sá àsálà fẹ́mi wọn ọlọ́run bá wá dàrẹ́tì wọn ọlọ́run bá sọ ní last week wárọ̀ bátínà àlà bisimilayi rahman rahim wárọ̀ bátínà àlà kùlùbí ìsìkọ́ọ̀mù fàkọ́ọ̀lù rọ́bùnà rọ́bù sàmáwá rọ́bànà رب السماوات والأرض لن ندعو من دون إله لقد قلنا إذا شتت هؤلاء قومنا تكثوا من دون آلهة لولا ياتون عليه بسلطان بين فمن أسلم ممن افترى على الله كسبا ما يكما دا pada pa irọ́ mọ́ lọ́hùn ẹ má ká máa parọ́ mọ́ ànábì ẹ má ká parọ́ mọ́ lọ́hùn ẹ má ká máa parọ́ mọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́hun nǹkan tó bá ni kò sọ òun lọ́lọ́hun ọba sọ yìí so aya yẹn tó wá tẹ̀síwájú wáyé sí tásálì tùmúhù wà máa yá abudu ní ilẹ̀ lẹ́à fahu ilẹ̀ lìkàfì yẹn ń ṣòro lákùnrọ̀ bùkún mi rà mọ́tì wáyọ̀ hajj lẹ́kùn mi ọlọ́run bá nígbà tẹ́ ti kúrò láàrin wọn tẹ́ ti mórí bọ́ tó tẹ́ẹ̀dẹ̀ tún fi nǹkan tí wọ́n sìn sílẹ̀ yàtọ̀ sọ́lọ́run lẹ́yìn ọlọ́run nǹkan tí wọ́n sìn tẹ́ fi wọ́n lẹ̀ pẹ̀lú ẹ̀ tó ẹ múùfù ẹ lọ pamọ́ sínú ìwò yìí kí lè afẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé ìgbà tó wá wọnú wò yẹn ọlọ́run ọba jẹ́ ká mọ̀ pé wọ́tara ṣàmùsà ìzá tọ́lá at tazawaru wa ń káfí ìsá àtàlìyẹ̀mí ni wá ìzá garaba tẹ̀kìrìdùn sa àtàṣìmáàdì وهم في فجوة من ذلك من آيات الله من يهد الله فهو المقتدي ومن يضلل فلا تجد له وليا وليا مرشدا وتسبون أيقاظا وأمر جود ونقلب ونقلب ساعة اليمين وذات الشمال وقلب باسط فراهل بالوسيط lawitɔ la atal ale in lawaleta minihun firaran walamlita minihun rukuban ọlọ́run ọba ń sọ fún wa pé nígbà táwọn àṣẹ abúlé káfí àwọn ọ̀dọ́mọkùnrin méje pẹ̀lú ajá wọn tí wọ́n wá sá àsálà fẹ́mi ara wọn táwa ọlọ́run ọba táwa darí wọn wípé wọ́n ti sádà wa ọlọ́run ọba gbogbo òṣòro tó bá ní sádi ọlọ́run ọba má sádi nǹkan tọ́lọ́run ọba dá má sádi oṣó má sádi àjẹ́ má sádi àlìjọ̀nú má sádi olówó má sádi ọba má sádi nǹkan tọ́lọ́run ọba bá dá ọlọ́run ọba ni kò sádi àwọn àṣẹ abúlé káfí ọlọ́run ọba ni wọ́n sádi ọlọ́run ọba wá ní pé since tí wọ́n ti dénú wò yẹn wọ́n wá wọnú ihò náà ìgbà tí wọ́n dénú ihò náà inú nínú ihò yẹn ni wọ́n wọ̀ ọlọ́run bá wá ń sọ fún wa níbi pé kí ni wàtàrà shamsa ìzátọ́l àtàzáwárù à ń káfìhìn nígbà tí oòrùn bá yọ níbi tó ti ń yọ tóòrùn yẹn bá ti ń yọ tó ti ń bọ̀ òòrùn yẹn máa kọ́fà ó máa yẹ ihò àwọn àbúlé káfí ó máa yẹ sílẹ̀ torọ́ lọ́hùn ọba ọba onímọ̀ ni ó ti pílánì nǹkan àwa tá five hundred thousand years ká tó dáyé kí wọ́n tó bí ẹnì kọ̀ọ̀kan wa lọ́lọ́run ọba ti kírètì nǹkan tá a máa jẹ nǹkan tá a máa máa jẹ ló ti kírètì ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àti abúlé káfí ọlọ́run ọba ti mọ̀ bóyá fẹ́ sọ̀rọ̀ wọn ó di di pàfẹ́tì kéfù asábùlì káfí yẹn fún wọn mo sọ fún yín pé eh, am asibuta anna asábàlì káfí wà rọkìm eh, àpáta tí ihò yẹn wà ni wọn ń pè ní rọkìm ẹ̀rí so ọlọ́run bá ti kírètì ẹ̀ gbogbo nǹkan tó wà nínú wo yẹn kò jẹ́ kó ooru pọ̀ jù kò jẹ́ kátẹ́gùn pọ̀ jù kò jẹ́ kí ìtì pọ̀ jù kò jẹ́ kí òtútù pọ̀ jù kò jẹ́ kí gbogbo nǹkan tí ara máa ń nídìí ọlọ́run bá ti ṣe sínú wo yẹn níwọ̀ntúnwọ̀nsì tó jẹ́ àwọn natural thing need ló fi jẹ́ pé tí òòrùn bá ti yọ níbi tó òòrùn bá ti yọ ó máa pẹ́ ìwo àwọn àṣẹ ábùlì káfì sọ́wọ́ ọ̀tún tó bá di ìgbà tí òòrùn bá tuntun fẹ́ wọ̀ ó máa tún ṣe kí ni ó máa pẹ́ ìwo àwọn àṣẹ ábùlì káfì tẹ̀kìrídù hùn yá tó bá ti tẹ̀kìrídù hùn tó bá ti ń bọ̀ ó máa yẹ̀ wọ́n sílẹ̀ ó máa mísì wọn ó máa ara ìpè ó kọjá lára lára àpáta wọn lára ihò wọn ẹwọ Ọlọ́run tó bá tún tó bá tún fẹ́ lọ wọ̀ náà tóun tún fẹ́ lọ wọ̀ sọ́wọ́ òsì ó máa tún ṣe kí ni o ó máa tún ṣe kí ni o ó máa tún yẹ ihò wọn sílẹ̀ sáàtà ṣìmáàlì wáhùn fi fàjíwàtín torí pé kí ni o fi fàjíwàtín wọ́n wà nínú deep inside ihò yẹn gangan ni wọ́n wà that is fàjíwà fàjíwàtín zálíkà min ayati láì ọlọ́run lè ta ṣe fún wọn yìí o nínú blessing nínú oore nínú àánú àwọ ọlọ́run ọba ni nínú àwọn àmì àwọ ọlọ́run ọba ni min ayati láì man yadi llahu fahuwal muhtadi torí pé kí ni o ẹni tí ọlọ́run bá fi ọ̀nà mọ̀ fahuwal muhtadi òun gangan ló mọ̀nà wa man yudlil falan tajida lahu waliyan murshidan ẹni tí ọlọ́run ọba bá sì sọnù tó fi sílẹ̀ tó sọnù irú ẹni bẹ́ẹ̀ kò tí ì sí waliyan murishidan kò tí ì sẹ́ni tó máa jẹ́ múríṣídù fún tó máa jẹ́ tó lè fi mọ̀nà lẹ́ni tọ́lọ́run ọba ọba fẹ́ fi mọ̀nà kò tí ọlọ́run lòun ò tí ì rẹ́ni tó lè fi mọ̀nà so gbogbo àwa táwa ti ní àámọ̀nà aláǹṣe wáàsí aláǹsọ̀rọ̀ lọ́wọ́ aláǹṣe gba aláǹṣàwọ̀ ẹ jẹ́ ká gbìyànjú ká ká má tún gba èṣù láàyè sínú láìfù wa ká sọ̀rọ̀ ọlọ́run bó ṣe yẹ ká sọ ọlọ́run bá wa ń tẹ̀síwájú ó ní pé kí ni o ó ní wàtàsábùn àìkọ́sọ̀n wà ń rògòdùn wánúkọ̀lébò sẹ́ẹ̀tà yẹ̀mí ni wàzẹ̀tà shimal ọlọ́run ọba ní pé tó bá rí àwọn àṣẹ abúlé káfí pẹ̀lú kí àwa ọlọ́run ọba lórí wọn nígbà tí wọ́n ti wàánu wò yẹn tá a jẹ́ tí gbogbo nǹkan tó wà nọ́mà nọ́mà òòrùn yẹ̀ wọ́n sílẹ̀ lọ́tún òòrùn yẹ̀ wọ́n sílẹ̀ lọ́sì gbogbo nǹkan wà nọ́mà ọlọ́run ni a tún wá kẹ́ wọn débi pé kí ni o tí èèyàn bá rí wọn ẹ rò pé wọ́n kàn lie down tí wọ́n ń ṣeré ni bíi pé wọ́n lajúlẹ̀ ẹ ní mọ̀ pé wọ́n ti sùn lọ ẹ rò pé wọ́n kàn tí wọ́n kàn ẹ kí wọ́n máa gba fàájì kí wọ́n gba ah, agbẹjà gba fàájì kò yé ẹ rò pé àwọn ẹni wọ́n kàn ṣe fàájì ni ọlọ́ni tó bá rí wọn ni o what a sabon àìkọ́sọ̀ wà hún rò good. wọnúkọ líbù wọnúkọ líbù ń fẹ́ẹ́ tà yẹmí ni wọ́n sà tà shimal bóde ti ṣe sùn lọ yẹn tẹ́yìn rò pé tẹ́pẹ́tẹ́ bá rí wọn ẹ máa rò pé wọ́n gbà fàájì bọ́n ṣe sùn lọ yẹn àwọn ọlọ́run ọba à ń yí wọn padà sọ́tún à ń yí wọn padà sósì ṣe mọ̀ pé ta bá sùn a lè sùn gbọ́rọ̀ gidi straight báyìí tílẹ̀ àfimọ́kọ mọ́ yíra padà èèyàn lè paralyze ẹ̀jẹ̀ ò ní flow dáadáa so ọlọ́run ọba ló sì ṣe kí ni ló dáàbò bò wọ́n ló kùn wọ́n lóorun ẹ ti understand so ọlọ́run ọba ló tún wá ń yí wọn padà sọ́tún ó ń yí wọn padà sósì gẹ́gẹ́ ní ìyípadà ti ẹni tó sùn ẹ ká bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba nìkan ẹ ká máa sin àwọn ò mọ nǹkan kan mọ́ wọ́n kàn láyé dáhùn òun lọ́lọ́run sọ pé tẹ́ bá rí wọn gẹ́ máa rò wọ́n ṣe fàájì ni pé wọ́n lajú lẹ̀ wọ́n kàn láyé dáhùn pé kìíní wọ́n dẹ̀ ti sùn lọ wọn dẹ̀ lè yíra padà mọ́ wọn lè ṣe anything ọlọ́run ọba ní àwọ ọlọ́run la wá ń yí wọn padà sọ́tún sósì wọ́n sàtà ṣìmáàlì wàkọ́lìbù ń bá sì tún sirahin bilwasid ajá wọn ajá àwọn àṣẹ abúlìkáfì ara àwọn nǹkan tá a fẹ́ tọwọ́ bọ̀ fáwọn èèyàn nìyẹn but èmi ò mọ nǹkan tó máa ń ṣe àwọn èèyàn tó ń bá wọn kí ń rí ẹni tó ń sòótọ́ sójú orúkọ àwọn àṣẹ abúlìkáfì nísìn àwọn kan máa wọ́n gbé wá a ti nínú ẹ̀kọ́ dáadáa kódà àti orúkọ ajá wọn a ti nínú ẹ̀kọ́ dáadáa gbogbo nǹkan wọn yẹn láti clear orúkọ ajá wọn kìtìmẹ́rì ló ń jẹ́ ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ nǹkan míì ni wọ́n máa rò pé wọ́n fẹ́ mú ẹ lọ́tà ẹnìkan ò dẹ̀ lè mú ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́tà àwa ò bẹ̀rù èèyàn o àbẹ̀rù ọlọ́run ọba kọ́lọ́run bá ṣàmùnà wa ọlọ́run ọba ní kíni o wàkọ́líbù ń bá sì tún sirahil bilwasid tẹ bá rí ajá àwọn àṣẹ abúlé káfí ó ń wà lẹ́nu ọ̀nà alwasid ó wà lẹ́nu ọ̀nà àwọn dẹ̀ wà nínú deep deep fi fajiwatin nínú díìpù inú wò gangan ni wọ́n lọ dúró enu ọ̀nà ìwò ajá yẹn wá wà ń bẹ̀ ó lórí ara ń bẹ̀ ẹ mọ̀ bíi pé ó ṣọdẹ ó rọra dúró síbẹ̀ òun lọ́lọ́run fun fún wa yìí pé wàkọ́líbù sira wasid ajá wọn wà níbi ẹnu ọ̀nà tó kọ́ méjì lera làwí o jálu bí fíìmù yẹn ṣe rí o jálu bájá wọn ṣe wà lẹ́nu ọ̀nà báwọn náà ṣe wà nù lé tó bá tó bá dé vicinity àwọn àsábùlì káfí yẹn pẹ̀lú bájá wọn ṣe wà lẹ́nu ọ̀nà láwù ìtọ̀láta àlẹ́ in láwà lẹ́yìn tàmínì hùn fìràrà ò ní dúró o máa sá burúkú eré fìràrà o máa yẹ̀yìn padà o máa sáré ni ẹ ti understand. fìrọ́ràn wọ́lám lítà mínihùn rúùbàn tó dẹ̀ jẹ́ pé kí ni o o máa rúùbàn o máa kún fún ìbẹ̀rù o máa kún àyà àyà ẹ̀ máa máa já ni ọlọ́run tí a fi jẹ́ ká mọ̀ pé bóun ṣe protect wọn bóun ṣe fix wọn bóun ṣe ya múfì wọn bóun ṣe sọ ọ̀rọ̀ àwọn abúlìkáfì àtajà wọn tíyàn bá dé venue yẹn vicinity yẹn ní táìmù yẹn àwọn tí ń sùn nulẹ̀ o but ajá wọn wà ní eh, bilwasid ajá wọn wà lẹ́nu ọ̀nà. No alwasid ó wà lẹ́nu ọ̀nà ó ń ṣọ́ ó ń ṣọ́ guide ó gáìdì ó wà lẹ́nu ọ̀nà ó bípò ń gáìdì wọn ṣùgbọ́n ni o kò ọlọ́run wa ń sọ fún wa pé tíyàn bá dé vicinity yẹn láwà lẹ́yìntà mi ni òun fìrọ́ra ó máa sádànù ni o wàlám lẹ́yìntà mi ni òun ro obanù ó máa sádànù yes kàtúbẹ̀ pẹ̀lú ìbẹ̀rù pẹ̀lú ìjáyà àyà ẹ máa já pé ẹ́ so bí ọ̀rọ̀ àwọn àṣẹ abúlé ká fi ṣèrí nìyẹn wọ́n kúrò nílùú ẹ̀ ti understand wọ́n kúrò nílùú wọ́n fi ìlú lẹ̀ torí ẹbọ torí àwọn ẹlẹ́bọ torí pé wọ́n bá àwọn èèyàn ṣẹbọ torí pé wọ́n bá àwọn èèyàn àwọn èèyàn wọn sìn nǹkan tí wọ́n sìn lẹ́yìn ọlọ́run àwọn ọmọ ọlọ́lá ni wọ́n àwọn ọmọ ìjòyè ni wọ́n àwọn ọmọ ọlọ́rọ̀ láàrin ìlú ni wọ́n wọ́n wá kúrò ńbẹ̀ torí ìfẹ́ ọlọ́run ọba wọ́n lọ ń sùn sínú cave wọ́n sá lọ sínú kéfù wọ́n lọ farapamọ́ sínú kéfù torí pé wọ́n fẹ́ràn ọlọ́run ẹ̀rí oníwàrọ̀ bátínà alẹ́ àkùlù bíi ọlọ́run ni pé pẹ̀lú báyà wọn ṣe ń já pẹ̀lú bíbẹ̀rù ṣe bá wọn yẹn ọ̀rọ̀ bátínà alẹ́ àkùlù bíi asílẹ̀ ọkàn wọn ajẹ́pọ̀kàn wọn gbáàyè àfìfọkànbalẹ̀ sínú ọkàn wọn ìsìkọ́ọ̀mù nígbà tí wọ́n ti dìde dúró fakọ́ọ̀lù rọ̀bùnà rọ̀bùnà rọ̀bùsàmáwá ti tó rọ́lọ́run ọba titi wa o ọba tí ó tó dá sánmọ̀ àti ilẹ̀ ni so láwé ọba tó dá sánmọ̀ àti ilẹ̀ ni. لقد قلنا عيسى شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليه بسلطان بين فما أسلموا ممن افترى على الله كذبا so gbogbo bí wọ́n ṣe rìnrìn wọn àwọn náà ń takò wọn pé ẹ̀sìn tẹ́ fẹ́ máa lé wa tẹ́ fẹ́ máa lépa wa sí tẹ́ fẹ́ máa dààmú wa sí náà ẹ mú proof wá ló fi jẹ́ pẹ̀sì islam ẹ̀sìn tó ní proof ni ó gbúdọ̀ ṣe islam bí ò ṣe yẹ àwọn kan wá kólé ẹ lọ́wọ́ pé nọ́nsẹ̀nsì lélẹ́yìí irú ẹ̀ lóríṣiríṣi àwọn ìjọ tá ń rí ẹlòmíì club ló dá sílẹ̀ ẹlòmíì organization eh, cooperative ló dá sílẹ̀ cooperative group ẹlòmíì social clubs ló dá sílẹ̀ ó dẹ̀ believe pé òun dá islamic group kan sílẹ̀ ni because gbogbo àwọn òfin Islam kọ́ ló ń practice nínú group tó dálẹ̀ yẹn so gbóòrú bí tẹ́ bá ti rírun yẹn ẹ ní ká mọ̀ pé bóyá group yẹn organization Islam ni ẹ máa kà á sí pé kí ni club àbí cooperative gbogbo àyè tẹ́ bá ti rí pé wọ́n dá organisation kan sílẹ̀ nǹkan tí wọ́n wá ń ṣe ń bẹ̀ kì í ṣe nǹkan tọ́lọ́run tó ayẹ tànábì irú àwọn ọbẹ̀ yẹn kò wọ́n ò lè gbàdúrà gan kádùrà gbà ń bẹ̀ because most of nǹkan tí wọ́n ń ṣe ní ilé èṣù nílé ọtí nílé bíà náà ni wọ́n ń ṣe ń bẹ̀ wọ́n dẹ̀ láwọn ń pe ọlọ́run ṣó dẹ̀ mọ̀ pọ́lọ́run bá ti sọ fún wa pé inna ula Qur'anun karimun fi kitabil makinun la yamassuhu illa al-mutahharun tanzilu min rabbil alamin alukuran tẹ wá lẹ́ńkà ní kílọ̀bù yìí tẹ lẹ́ńkà ní cooperative groups yìí ọlọ́run bá ní alukuran ti wà lọ́dọ̀ wa ti pẹ́ o láyà mọ́ suhu ilé alimutọ arun ẹni tí ò wẹ ẹni tó dáràn já nọ́mbà ó ń bẹ nínú àwọn gúrùpù tá à ń sọ yìí tí ò wẹ já nọ́mbà kó tó wá sẹ́yìn gúrùpù yìí tẹ pè lásàlátù ẹni tó menstruate tí ò ti parí menstruate nínú obìnrin ó ń wá sí àsálàtù yín tẹ ní ó ń wá sí klọ́ọ̀bù social club yín tẹ pè ní tẹ cooperative groups yín tẹ ní ìjọ ọlọ́run so ó ń wá síbẹ̀ láì mọ́ ẹni tó mọ tí ń bẹ́ ń bẹ̀ àwọn tó ya nǹkan sára gbogbo nǹkan tẹ máa bá ní betis shaitan tẹ máa bá nílé àwọn ìṣù bíi klọ́ọ̀bù bíi hòtẹ́ẹ̀lì lẹ́ ń bá nínú àwọn ìjọ tí wọ́n dẹ̀ pera wọn níjọ ọlọ́run kò sáàdúrà tó wà lè ṣe ẹrù bẹ̀ tó lè gbà and gbogbo nǹkan tó bá wù wa máa dùn níbẹ̀ ilé èṣù máa ń dùn náà ni ẹ rí pé gbà anabi sulaiman aleyhi salatu wa salam tó sẹ́ndì àwọn sójà ẹ̀ sí balkis wọ́n uh, wá wọ́n wá ń sọ udiuda wá ń sọ fún anabi sulaiman tí n bá ṣe mistake ipe ó dàpọ̀ obìnrin yẹn bóun ṣe ń wo àwọn tí èṣù tí èṣù máa ń dírẹ́sì nǹkan fúnfẹ́ ẹni torí pé ó ní gbogbo nǹkan Balkisu ní gbogbo nǹkan Queen Seba gbogbo nǹkan ló ní ìgbà tí ò tí ì fẹ́ ànábì Sulaimona pẹ̀lú gbogbo nǹkan tó ní pẹ̀lú bó ṣe jẹ́ queen pẹ̀lú bó ṣe lówó pẹ̀lú bó ṣe lágbára pẹ̀lú bó ṣe láwọn army pẹ̀lú bó ṣe ní gbogbo nǹkan ta ló dírẹ́sì ẹ̀ fún èṣù ni so ibi tí wọ́n ti rí pé bóyá ibì kan ṣe jìnjìn jìnjìn jìnjìn jìnjìn tí wọ́n á sọ pé ilé ọlọ́run ilé ọlọ́run ni ẹ ṣẹ́kì ẹ̀ wò gbogbo ibi tó bá jẹ́ ilé ọlọ́run ẹ̀ ní bára dandan bẹ́ẹ̀ ibi tọ́lọ́run bá dẹ̀ wà èrò kí ń pọ̀ ń bẹ̀ mo gbé ẹ débẹ̀ tán wo mọ́sídìí ọlọ́run òun lásán last week wo mọ́ṣáláṣí ọlọ́run èèyàn mélòó ló ń kírun bẹ́ẹ̀ àfàwọn mọ́ṣáláṣí tó bá fortunate tí wọ́n wà láyé sáìdì bí tẹ́pẹ́ àwọn èèyàn ti ń ṣe ẹ̀sìn dáadáa out of hundred percent mọ́ṣáláṣí ní gbogbo àgbáyé tá a wà yìí ká sọ pé bíi thirty percent làwọn èèyàn ti ṣe pé wọ́n fúlù wọ́n fúlù wọ́n fúlù gbogbo àwọn seventy percent tó kù náà wọ́n rọra ń sin ọlọ́run bó ṣe bó ṣe ṣe kíni ni àwọn èèyàn ń ṣe kíni wọ́n kúrò ń bẹ̀ ẹ máa rí àwọn ibi tẹ́ pè ní ilé ìjọsìn tẹ́ pè ní gúrùpù tẹ́ pè ní ìjọ ẹ̀sìn tẹ́ bá parí ìjọ wọn ní rẹ́dì láti bá yín kírun nǹkan tí ò ni wọ́n ń ṣe ẹ̀yin tẹ́ wá jẹ́ lídà àwọn tẹ́ jẹ́ lórí wọn ẹ̀ lè bá wọn sọ̀rọ̀ torí kíni folos torí owó kulli shay'in fani ila Allahu baki gbogbo nǹkan ló máa tán ó máa kó ọlọ́run so ẹ jẹ́ ká mọ nǹkan tá ń ṣe ilé ìta ń sọ èké ipa fi ń búyàn ẹ ká mọ reality gbogbo àwọn ìjọta dálẹ̀ káàkiri káàkiri káàkiri káàkiri jọ̀ọ́ ṣé bí wọ́n ṣe ń ṣe ló ṣe ṣe yẹn òun làwọn èèyàn ṣe ń pè ní bídíà nígbà téèyàn wá sí ìjọ Islam tó ṣórílẹ̀ tó jórun níná tó kàn rò pé òun sẹ́yìn lẹ́kìn tó kàn sáré fi nǹkan kan wérí àbíyàn tó ya nǹkan sápá tí gbogbo ẹ̀ ń ṣò tọkùnrin ń wo obìnrin báyìí tóbìnrin ń wo ọkùnrin tí wọ́n ń lùlù baitu shaitan baitu shayatin ilé èṣù ni ilé àwọn àlìjọ̀nú ni ibẹ̀ ni wọ́n máa ń wà ẹ̀rí pa àlùlù níbí yìí sìn àlùlù obìnrin ò lè rọ́kùnrin ní mọ́síjìdì tiwa yìí dìín sí bá a parí gan ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni àfẹnutọ́ ẹ̀pọ̀n àtìyàwó ẹ̀ ló wá sóyè kínní à ń láti ṣe nǹkan according to Islam kí ni pé à ń láti ṣe nǹkan according to your taste wà á wọná à ń láti sọ reality a máa máa gbé wá so ọ̀rọ̀ wa ò ní pọ̀ ọlọ́run á gbàdúrà wa bó ṣe jẹ́ nìyẹn dákun gbogbo àwa aládájọ́lẹ̀ ẹ jẹ́ ká máa ká ṣe ìjọ ẹ̀ bó ṣe máa fi búùsù Islam tó bá fẹ́ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ mọ̀ kó dá ṣọ́ọ̀ṣì lẹ̀ màá má sọ pé o dá organisation kan sílẹ̀ nínú ẹ̀sìn Islam ṣọ́ọ̀ṣì gan bẹ́tà ìmí tẹ́lómi ìdálẹ̀ tó pè lásàlátù ṣọ́ọ̀ṣì bẹ́tà ẹ̀ ṣọ́ọ̀ṣì bẹ́tà ẹ̀ inú bẹ̀lẹ́ ti rẹ́yìn tó ń mu codeine bó ṣe ló ń gbọ́ òun gbọ́rọ̀ àfa ó ń da codeine sẹ́nu ṣé Islamic organisation nìyẹn àbí club àbí cooperative group àbí enterprises you need to change ẹ má ti torí pé ẹ ń wá ayé kẹ má ṣẹ̀sìn bó ṣe yẹ kẹ ṣe ẹ ṣẹ̀sìn nọ́mà orúkọ mo sọ fún ẹ alukurani láyà mọ suhu ilẹ̀ harun tẹ̀nzílò mi rọ́bìlẹ̀ alami kì í ṣe pé fọwọ́ kan báyìí ló ń sọ gbogbo àwọn tó ń gbọ́ sétí tí wọ́n wá wà ń bẹ̀ tí wọ́n jẹ́ ẹni tí ò mọ̀ àwọn màlẹ́kọ̀ mọ̀ ṣépè fún yín bẹ̀ ni lẹ́fì pé àwọn ìjọ mi ní organization mi tí àwọn èèyàn ń lọ tó ń pè ní islamic organization tó dẹ̀ jẹ́ pé club ni tó jẹ́ pé group ni tó jẹ́ pé cooperative ni tó jẹ́ pé enterprises ni ẹ rí pàdúrà àwọn èèyàn ò kí ń gbà ń bẹ̀ mi ó tọ́ mo sọ fún ẹ o ó lè proof mi wrong pé àdúrà ń gbà lọ́dọ̀ club ìyà tó lo dálẹ̀ o you can prove me wrong àdúrà ò kí ń gbà ń bẹ̀ mi kì í ṣe ọlọ́run but mo mọ rules and regulation ọlọ́run nǹkan tó béèrè lọ́wọ́ wa ṣé wọn kì í jórun wá bẹ́ẹ̀ ni ṣé ẹlòmíì wẹ jánábà kó tó wá bẹ́ẹ̀ ni ṣẹlòmí ò ṣe kókó bì lo irun dàda sí wá síbẹ̀ ni ṣẹlòmí ò kí mu codeine tẹ bá ń ṣe programu ń bẹ̀ ni ọkùnrin ò máa wora wọn ń ni iye ọkọ ọlọkọ àtìyàwó oníyàwó wọn ọmọ fẹ́ra wọn ń ni. àwọn àṣírí tí fi pamọ́ sí ẹni tó jó lórí wọn gan lọwọ ó ń sọ níjàn tí ó ṣàṣírí fún owó báyìí pé ah, ah, mo sọ fún ọgá wa lánàá wa ń sọ gbogbo àwọn atrocity kò lè má dúró àgbà máa kúrò èmi muhammadu saheed bí tẹ́mi ti ṣe wá sí gbogbo àwọn màláìkà ló ń gbọ́ wá sí èmi muhammadu saheed wakana yekirahu sabura tanabi anabi dawuda tó bá ń ka sabura àwọn màláìkà àtàwọn ẹyẹ wọn wá dúró sórí abẹ́ igi tanabi dawuda máa ń wà àwọn ẹyẹ wá dúró sókè wọn máa gbọ́ wọn gbọ́ sabura lófi anabi dawuda ló ní ohùn jù ní gbogbo àwọn anabi ọlọ́run ọba ẹ jẹ́ ká yí padà ó máa náwó tán ẹ̀ ló ló ń gbé kiri owó tí ò tẹ́sù mẹ́kọ tó wá ń dáràn tó wá ń bẹ̀sìn jẹ́ tó wá ń ṣe àwọn èèyàn lọ́nà you need to change ojú ti là ẹnìkan ò bẹ́nìkan jà I don't have time before mi ṣe wá máa ṣe wá sí dáa rẹ ti tẹ́lẹ̀ but nísìnyí ó ti ní ìdíkà tọwọ́ bọ̀ nǹkan tó ní kálukú tiẹ̀ ń ṣe ń wá sí tó ń ṣe nínú group ẹ̀ tẹ́ bá wo àwọn a lot of groups nínú South Africa you will see them wọ́n máa ń post fọ́tò wọn náà wọ́n á rí bí wọ́n ṣe borí wọn ẹlòmíì míì wọ́n wọ white míì white and blue láwọn àsàlátù mi nínú South Africa wọ́n á dírẹ́sì normal wọ́n lè má pọ̀ wọ́n á dírẹ́sì normal pé kínní enterprises àwọn enterprises wèrè eh, club wèrè social club wèrè eh, cooperative wèrè tẹlomi dá sílẹ̀ ibẹ̀ náà láti rí ìrìkúrì nínú South Africa then you are proving that you know you have knowledge you need to go back to madrasa you don't know what you are doing you need to go back to madrasa you need to go and learn kẹ̀dẹ̀ jáwọ́ níbi pálapàla pa ń kó tíra kan kó oògùn kan kiri kò sọ́nà ń bẹ̀ àní kò sọ́rọ̀ ń bẹ̀ ẹnìkan ò bẹ́ẹ̀ nìkan jà tó bá bá mi sọ̀rọ̀ kan nísìnyí tó bá sọ̀rọ̀ kan mi ní dá ẹ lóhùn tí má dẹ̀ máa dá ẹ lóhùn mo lè fi tó bá sọ̀rọ̀ ẹyọ kan pẹ̀lú kéwù àbí opó sọ pẹ̀lú Yorùbá kéwù ni màá fi dá ẹ lóhùn mi ní time because I, I want a lot of people to benefit from little knowledge that I have that Almighty Allah give me mo fẹ́ káwọn èèyàn benefit lára mi kí n yé ká máa báyọ̀ jà pé kíní kan kìrìkan I don't have time láti báyọ̀ jà ẹnìkan ò dín kíní how come ni ká máa wò tẹ́lẹ̀ pé ibi tó ti ń jẹ ni pé oúnjẹ ń bẹ̀ ni oúnjẹ ni tóró mú tó mọ láìdíà pé ibi tó ti ń ni ká fi ẹ́ but nísìnyí tó wá ní pé o fẹ́ tún jẹ nìkan pé kíní kan kíní kan jẹ́jẹ́ ká ṣe check and balance every iṣẹ́ tó ní kálukú ń ṣe mẹ́n kó ní kálukú mọ ibi tó fit I have my own business mò ń ṣe àgúnmu mò ń ṣe product mò ń ṣe àgúnmu àwọn èèyàn call mi fún spiritual issue I attend to them I knew much about this about spiritual you want to talk about shayatin you want to talk about jinn the right jinn and the evil jinn mo ti káàkiri ayé kì í ṣe pé bóyá mo á kúrò ní eh, mo á kúrò nílọrin mo á lọ sóńdó kan àfáà kan mo á kó tíra bàbá kan no bàbá mi já àfáà mo kẹ́kọ̀ọ́ ńbẹ̀ mo kẹ́kọ̀ọ́ káàkiri àwọn tó kọ́ mi lẹ́kọ̀ọ́ lóríṣiríṣi táwọn bàbá wọn kọ́ mi lẹ́kọ̀ọ́ wọ́n ń wò mí báyìí tí mo lẹ́ẹ̀ látọ̀dọ̀ wọn mo ṣe wá kúrò ńbẹ̀ mo ṣe lọ India lọ keko o lo China lọ keko o lo Malaysia lọ keko àtàwọn bomi mi ni sọtán toró ló ń dìgì dìgì dáadáa màá satifiketi àwọn certificate mi jáde fún ẹ so I knew much bó jẹ́ mọ̀ sàárà ni ti bá ń ṣàlàyé lori pe ìmọ̀ fi kó jẹ́ ká fi alukurani yanjú kéèsì ni wàá sá lọ kó jẹ́ ká forúkọ ọlọ́run yanjú kéèsì ni wàá sá lọ mi kóòtọ̀ mi fìgbẹ́ fọ̀tọ̀ táìmù yẹn ti kọjá mo ti ṣe táwọ́bátù nùsùà ìgbà tí mo dẹ̀ ń ṣe táwọ́bátù nùsùà mo bọ́ sórí social media ni mo káwọ́ sókè pé a ti ṣe nǹkan báyìí a ti ṣe nǹkan báyìí kọ́lọ́n forgive me so dig wo ló wá ló ní tó fẹ́ dig dig it i'm waiting for your dig tó o bá dig ẹ ọlọ́run ní gbaṣẹ́ o so adema fọ adema máa sọ̀rọ̀ nípa nǹkan tó ní kálukú dálẹ̀ yẹn tí wọ́n ń ṣe ń bẹ̀ bóyá right but me ní time nǹkan tí mo ń ṣe pọ̀ mo níṣẹ́ ìbúwọ̀ náà rí ìbúwọ̀ náà rí ẹlẹ́ẹ̀kejì kéèyàn máa sọ pé abínibí yàtọ̀ sí ability ẹ̀yin jọ̀mọ́ ẹ má báyàn dáṣà abínibí yàtọ̀ sí ability o it's better you do ability irú èmi sì báyìí àáfàá ṣáà ni bàbá mi àáfàá ni bàbá bàbá mi àwọn fámìlì ìyá mi ilé àdìrẹ o kì í gbọ́ àáfàá àdìrẹ ilé ọ̀nà ogun nílé bàbá tèmi o kì í gbọ́lé ọ̀nà ogun o mọ̀ pélé àfáà ni ilé àdìrẹ òkè ń gbọ́ mọ̀ pélé àfáà ni ilé méjèèjì tí wọ́n ti bí mi ilé bàbá mi àti ilé ìyá mi nínú Ìlọrin ẹsẹ̀ méjèèjì ni mo fi dúró sínú Ìlọrin tí wọ́n ti bí mi ilé àfáà ni wọ́n bàbá tó tún wá bí mi dàrẹ́ ti àfáàní mi ìwá fìyẹn ṣe tẹ́lómi sọ pé abínibí ó yàtọ̀ sí ability èmi ò fẹ́ abínibí torí àwọn tó máa ń sọ pé abínibí yẹn let me tell you you need to change you people ẹ má lọ dáṣà abínibí o ability ní kẹlò torí mo bá gbogbo nǹkan lẹ̀ àmú mo sọra mi láti lọ wẹ́kọ̀ọ́ tó bá wá sọra ẹnu láti lọ wẹ́kọ́ yẹn wọ́n wá mọ nǹkan tó tọ́ wọ́n wá nímọ̀ nípa ẹ̀sìn wọ́n á mọ nǹkan tó right àmọ́ tó bá lọ sọ pé abínibí ipe wọ́n bí ẹmọ ni ó gbọ́ nǹkan tẹ́lẹ̀ kùrìánì sọ ni wọ́n ìsá fáàlù fáìṣẹ́tàn tó bá ń béèrè lọ́wọ́ wọn pé wọ́n ìtẹ́ṣẹ́ ń hùwà àbàjẹ́ kọ́lù wọ̀jọ́dúnà àlẹ́ àbá àmì à wọ́n á ní àwọn bàbá àwọn nǹkan táwọn bàbá àwọn ṣe ni ìgbà tí bàbá àwọn wá ṣe báyìí ìgbà táwọn bàbá àwọn wá ṣe báyìí ó gbọ́dọ̀ tọ́lọ̀ padà sọ ni ọlọ́run sọ fún pé àwọn bàbá yín yẹn láyé kí náà ṣe hẹ́n ṣé àwọn bàbá yín yẹn sórí àti orí wọn dàrú ni ṣé wọn ní làákàyè ni wọ́n láyé ọ̀tọ̀dún. so má báyàn dáṣà pé abínibí yàtọ̀ sí ability jẹ́ ability kódà kò jẹ́ abínibí irú èmi sàn abínibí ni wọ́n bímọ mi ni àmọ́ mo wá lọ jẹ́ ability torí tó bá ti lọ dúró sórí abínibí wàá hùwà àbàjẹ́ wọ́n wá ṣàlẹ́yìn jẹ́ pé wáyì àfáàṣe wáyì tó ṣe ń hùwà àbàjẹ́ wọ́n wá sọ fún wọn pé kí ni bí wọ́n ṣe bí ẹni o wáyì zafa alufa ishatan wáyì tó ṣe ń hùwà àbàjẹ́ ìwà àfáàṣe wáyì tó ṣe ń fọtí lóṣẹ́ wáyì tó ṣe ń pàlìjọ̀nù wáyé tó ṣe ń ṣòfófó wáyé tó ṣe ń tó àṣírí ọmọ ìjọ wáyé tó ṣe rẹ́dì láti ṣàánú àwọn ọmọ ìjọ wáyé tó ṣe ń ṣe àwọn ìwàkíwà tó bá béèrè lọ́wọ́ bẹ́ẹ̀ kọlu kọlu wọ̀jádínà àlẹ́ àbá àná wọ́n wá dá yín lóhùn pé ẹ bàbá àwọn ṣèbí ṣéun ńlá ni bàbá àwọn ìgbà tí bàbá àwọn wá ṣe báyìí tí bàbá àwọn ṣe báyìí ẹ jọjọ mọ́ ṣé bàbá lọ́lọ́run rán sí wa àbáná màmá ṣé ṣéwù kan lọ́lọ́run rán sí wa àbáná màmá àwọn tó dẹ̀ dá nínú ṣéwù á fọ́lọ́ wọn so tó bá ti jẹ́ abínibí you need to do what to to be what you need to be ability so jẹ́ méjèèjì má jẹ́ abínibí nìkan tó bá jẹ́ abínibí nìkan wàá máa kó àwọn èèyàn wọná ni ó máa ká àwọn èèyàn ṣìnà ni torí wàá gbọ́kànlé pé ah, ṣèbí bàbá yín ṣe bẹ́ẹ̀ ṣèbí bàbá yín ṣe bẹ́ẹ̀ ṣèbí bàbá bàbá yín ṣe bẹ́ẹ̀ ṣebí baba bàbá kan ṣe bẹ́ẹ̀ ṣebí ṣéhùn yín ṣe bẹ́ẹ̀ ṣebí ṣéhùn ṣéhùn yín ṣe bẹ́ẹ̀ àmọ́ jẹ́ méjèèjì jẹ́ abínibí kò jẹ́ ability bẹ́ẹ̀mi ṣe jẹ́ méjèèjì abínibí ni mí mo tún jẹ́ ability táwọn èèyàn mọ̀ kódà àwọn tó ń tiẹ̀ lẹ́yìn wọn mẹ́yàn tó ń jẹ́ Muhammadu Saheed tí kì í ṣọ̀rọ̀ South Africa nìkan tí kì í ṣọ̀rọ̀ Nàìjíríà nìkan but I like to live low profile because kúlì ṣe ìfani ilẹ̀ ubaki kúlù mọ́ni halẹ́ yà àwọn èèyàn gidi wọn lọ́dọ̀ yàn tíyàn lè sunkún sí lárùn mo ní gbá mo ní ìdíyàwó mo ṣe kíní kan ó dẹni àbùkù ni tí wọ́n rẹ́dí àti ṣe but why can't you wait for your own time gbogbo ẹni tó bá lè lóun fẹ́ já ẹnìkan bọ́ lókè òun náà máa wálẹ̀ ni I will never do that so ọlọ́run gbàdúrà wa irú àwọn olólùfẹ́ wa wọn kì í fẹ́ ká máa dá sí gbogbo irú àwọn nǹkan báyìí ni mo fi máa ń fẹ́ jẹ́ kí lecture mi kó kàn dá lórí kíní nìkan so ẹ má bínú mo kàn try àti clarify nǹkankan ni so àdúrà wa gba inshallah rahman so bisimilahi kuli allah fún fọdúlá tó sheik alimam alibusoiri ọ̀nàgùn bisimilahi rahman irọ́yìn kuli allah adọ́lọ́ sọmọ lámìyẹ lidu alámìyẹ ladu alámìyẹ kúnlá okùnfà ni hard. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك والله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم Ọlọ́run àgbàdo ẹnì kọ̀ọ̀kan wa àrùbá ti ṣàárọ̀ náà gbégbá àníri mùsíbà àníri dààmú fún gbogbo àtàfẹ́ ṣe ìtọrẹ àánú